ilé tọmọ rẹ ó lè fún ọ nísinmi akínwọ́kọ̀ kò fẹ́ kóbi nísinmi when are you gonna change for good akínyo akínyo akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akin o akin o akin o. ṣe irú iṣẹ́ tá a ṣe tá a ní protect ara wa à ń protect ara wa ṣòdẹ rí akínyakí tó ń pariwo ṣórí akí bí mo ṣe ń gbọ́rọ̀ yẹn mi ò rò pé ó lè ṣe ó ti ẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ mọ́ ìfá àgọ́ pẹ̀lú mo gbọ́ pé ó ṣe sọ pé ó ń jayé ó skátà òun yẹn mi ò rò bóyá ó lè rí títí ẹrù mọ́ hmm, mo fẹ́ kó o jò ìwọ náà rò ó kó tẹ̀ jókòó kó o rò ó kó fún mi ní feedback ṣó ti gbọ́ jọ torí ọlọ́run. ó ṣọ̀rọ̀ wọ́n máa ronú sí i ìtúgbọ́n nǹkan tó sọ àmọ́ ohun tí bá wá gbà láti bá yín máa ṣiṣẹ́ tẹ̀ ń ṣe ni ìjọ torí ọlọ́run tó bá bí mí ta pé ṣáléwá o iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ òní kò fún un. jọ bísínẹ́sì ó máa ní ẹ̀ bísínẹ́sì ni àbọ̀ fẹ́ bá ẹ débẹ̀ ni. ìṣòro torí ọlọ́run ṣáàrò dáadáa mo fẹ́ gbọ́ fìgbà very well. ṣàléwá àwọn àbíṣàléwá olówó lọ́bì. Hmm.

wà. wà á tà kó one thousand naira tẹ̀ wá fún owó nípa bí three thousand wọn fún wa fún bí àti máa fi mú one thousand naira tó ti yẹ. ẹ lóòótọ́ mo rí bíìlì ń bẹ̀ but ó mọ̀ náà a kì í sanwó náà ṣe bí ẹ̀gbọ́n ti send gbogbo ẹ̀ sí àkáǹtì ẹ̀ náà. ẹ̀gbọ́n ta ni. ṣẹ́gun wáyé nítorí tiẹ̀ ni ó lè ń sọ gbàrà ẹ̀gbọ́n ti sàn ẹ̀gbọ́n ti sàn yóò mọ̀ kó wàá sanwó nípa tó bá dẹ̀ máa lọ síbi iṣẹ́ lẹ́nu nísìnyí wọ́n àfọwọ́sáká kí tó ń wá ayọ̀ òfẹ́ lọ́ṣọ́ òfẹ́ ṣe lè ó pé iná náà ń lò wàá sọ wọn sọ̀rọ̀ fẹ́ gbọ̀n ẹ̀gbọ́n wáyé torí tiẹ̀ àbí mo jẹ́ sọ fún mi ní nǹkan tó fẹ́ bẹ́ẹ̀ sọ mo ìwà ń sì mú jáde lọ tó máa fi lọ tó máa fi dé tó bá dókòó ta sọ̀rọ̀ gbà ó ní sun yàrá yìí ni o. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wáyé torí tiẹ̀ àwọn jẹ́gbọ́n àti dájú tiẹ̀. ọ̀rẹ́ wa máa lẹ̀ mọ́ káyọ̀dé mi o máa lẹ̀ mọ́ káyọ̀dé máa lọ́wọ́ o àfàìlówó lọ́mọdé o mo máa ní lágbà aláìlówó lọ́mọdé ó máa ẹja ikú ló mẹ́ja ká kú. gbogbo aṣọ tó gbélé rọ lórí kí ọwọ́ ó dẹ̀gbà tí mo wà nílé ìhòòhò nígbà tí ìwọ̀n kankan nílé yìí náà. èké ni òun gangan ló fàìn ṣùgbọ́n pọ́ǹkan ló máa gbé ṣèpàrọ̀ ẹ̀yọ tó máa gbé gbogbo iṣẹ́ yọ wo mo á já ìjà ìjà ikú já sórí ìyẹn gbé tẹgbẹtaṣọ tì tí ṣì bá ti dé sí i tí má ti introduce ẹ sí wọn pé ọ̀rẹ́ mi nìyí o wàá dìde wàá súnmọ́ wọn wàá ọ̀gán wàá fọ̀yàyà pàdé wọn ti yẹ ah, wọn mo fine girl ní ẹ̀ náà. Ronke Ronke ní sùúrù mi ò mọ̀ ń sìn bóyá mẹ́ka kò ló ń gbé bọ̀ bóyá mẹ́tù kúrò ní oníkíkan rí ń tàn kí n lọ́mọ kí n ká mọ kí n wo Ronke. ṣó o rí i ìyẹn gangan gangan ló ṣe kí ni òun ló já òun ló jẹ́wọ́ tó bá ṣe ń dé báyìí kó kókó ra polówó ara ẹ wá rí pé fáì gẹ ọ ní ìnà ọ wá kàn yí báyìí wá ṣe báyìí wá ṣọ̀yà yà wá lọ́mọ wọn wá fẹ́ ìyá padà sórí tó bá ti ṣe bẹ́ẹ̀ sórí owó tó máa gbà sórí gbogbo èyí tó máa fi ń yáwó lọ́wọ́ mi lo make up yáwó jẹ gbèsè sórí ó máa kúrò ń bẹ̀ ìfà ìwọ gan wá ṣe kí ni wàá dọ̀gá rẹ̀ wàá máa náwó bó ṣe wọ̀nyí àfẹ́yàwó sórí ojú ẹyin tí wàá rẹ̀ ìbọ̀wọ̀ gbà make up yéé máa lò máa lò máa lò èmi wọn ni kó má lò ọjọ́ kìíní àná lò ó sìn lò ó sìn sórí tíṣì bá dé báyìí kó tẹ̀ kọ́kọ́ rí ẹ̀gán lásán kó ti gbọ́ ẹ̀mú kó ti kó ẹ jẹ ó ti yẹ ẹ̀kọ́ tí mo fẹ́ nìyẹn ìwọ náà wá rí sìn. makeup tó torí ẹ̀yẹ mi jọ yẹn. má wọrí fi tijọ́ ẹ lẹ̀ ṣòtírálẹ̀ mo fẹ́ kó pawó kí wọ́n gbọ́ ṣe kíni ah, ọmọ ọlọ́jà níwà mẹ́rin ah, ṣe ṣe ṣe ṣe jọ fisifisifisi blue ló wọ̀ fisifisi. ṣàkọ sí mi. lẹ́sìn wa pàtàkì ìbò olúwo lọ ṣẹlẹ̀. ó ti fẹ́ bá wọn pàtàkì ìjẹ fún mi náà kí ni wílé nílẹ̀ láti ẹ̀gbọ́n àti àwọn ọmọ tó ní bàtà mọ́. wà á ṣé wọn náà ṣá wọn náà ṣá mọ̀ náà bàtà yìí mo fi ń gara wọn ni mo fi ń ṣe ọmọ ọ̀bọ̀n fi ṣẹ́ náà. ó ṣàn ṣiṣẹ́ ó dẹ̀ tún gba sálárì adé ìtútù àìkókó ra bàtà tiẹ̀ ó fẹ́ ba bàtà ìjẹ́ fún mi náà bàtà jẹ́ gbomi sẹ́yìn fún mi láti UK ó ti fẹ́ ba bàtà ìjẹ́ fún mi mi ò láì gbogbo ṣe máa ń lo bàtà bá mi mú bá mi mú. ó ṣàn gba sálárì wàá jẹ́ ìtútù àìkókó ra bàtà yóò bàjẹ́ fún mi ọ̀gbẹ́ni wọ́n bá kó ra jọ. wá pẹ̀lú pọ̀ mọ́ pé mo ní bàtà o bàtà yẹn kò jí rí ni o òun ni mo fi ń ṣọmọ ọ̀bọ wá kọ́lá gàgàn owó ìṣá ọlọ́mọ ẹ̀ka yé ni ẹ lára kọ́lá kọ́lá. Ṣàlẹ̀ máa wele. Ṣàlẹ̀ wá. Ṣàlẹ̀ wá. Ṣàlẹ̀ wá. Fọlárin. Ṣàlẹ̀ wá. Ṣé ìwọ ni rúùmù 보람이 걸어다니고 길이길이 길이 어 아무 모자 잘돼와 우리 ọmọ tí wọn sọ fún ọlọ tí olówó yìí máa pa ẹ tí olówó yìí olú máa pa ẹ ojú owó tẹ̀sán. ó bá ti kú jẹ́ ń délẹ̀ lérí mo ti fẹ́ délẹ̀ lérí. abẹ́ abẹ́ abẹ́ máa bolo ṣe kí n wílẹ̀ ṣé o ò rí tẹ̀sán ṣé o rí ah mo ti lè ta. Ah, ah, mo pé mo ti lè sí tàdéwá tàdéwá tàdéwá tàdéwá tàdéwá tàdéwá máa pa ẹ́. kọ́lọ́ máa yẹ kókó ọtí àwọn akọ̀ kókó òjijì ni. ìjọba tí wàá jí mi tó wọ́n bó tiẹ̀ ti fi mí lẹ̀ ní orí ẹ̀ mo ti fẹ́ ṣe tán ni. òṣàlẹ́wà. bá a ti jẹ́ kí n délẹ̀ lè rí i. kí ni mo mo wá fi yí mi. ó yẹ kó díẹ̀ dáhùn. kí ló tí ì ṣe gbogbo iléeṣẹ́ ló ń gbóná. lórí ọwọ́ mẹ́ta ah, lórí ọwọ́ mẹ́ta. olójú wọ ṣọ́gbọ́n ni. Ah. àwọn ọmọ bàbá fúlọ̀pù láàrin. o lè fọ́n bu ẹ̀kọ́ ń pariwo ẹni ní kíní pàdé kíní kan ní òun ṣe gbogbo ẹ̀. ọ̀rọ̀ ẹni lásán ni kó ṣàmùlò obìnrin ní ìmọ̀ pé ah! ìgbàgbọ́ fún ara rẹ̀ pé kí wọ́n ní ìrìn fọ́n bu lójú ẹ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ká destroy. tara sì kún síbẹ̀. àwọn ọmọ yẹn kó kúlẹ̀ fún oúnjẹ tó lọ lọ́wọ́ wọ́n tó kú. Ah, ìwé ìpò ìgbà di weekend kí ló dé ojoojúmọ́ ni jọ o. weekend bí báwo kò kí sóyìn kò kí rẹ̀ mi. ó ṣe ọmọ sóṣe máa lélo fún mi. àìkọ́ tèmi fi ń leave nìyẹn tí mi bá ṣe mi ní leave jọ. ọmọ ah, kan tó ṣẹlẹ̀ àwa nílà ti pọ̀ lọ́wọ́ ìṣòro yẹn sìn ah. ọ̀gá de oúnjẹ alẹ́ ẹ̀wò ta ló ní ìdòjì àlejò wá bíbá bá mi dé kí nítorí ẹ̀kọ́ sáré tu sáré tu ó ní sí òun dé mo wà ní rírà rà ah, ó ga láì kì ṣe pé irin ló wà lábẹ́ mọ́tò mi láti ṣe gbogbo ẹ̀ sí nǹkan ìdílé àwọn ọlọ́bí ọwọ́ mẹ́jọ ni. láì ṣe àwọn secondary ọwọ́ mẹ́ta máa ń wéṣì owó mi fún ìgbé ẹ̀rọ mi. dámi lóhùn ajá ẹlẹ́ ló wà ní dámi lóhùn. o ní dúró dè mí ni àbẹ́wò ni gan-an kí ló ń bọ̀ lára ẹ̀ tó yìí. Ah rò kó rọrùn ni. mo ń dúró dẹ̀ ní ìlú ìjọsìn. kò sí bọ̀ sí bọ̀ ah wo ọgá rí o ti gbàgbé fóònù. àwọn fóònù ìgbà rẹ. báyọ̀ wọn lọ tẹ́ wọn sùn o àwọn èèyàn kan ló ń gbádùn ẹ̀mí wọn ìtọ́ tún lọ islander jeep lọ yìí ìgbà òní máa wá ríṣẹ́ tó ń pè mí náà máa lè rárú jeep bọ́ọ̀gì ní báyìí ọlọ́run tànú mi o àmọ̀dé ah, ti pẹ́ lọ síbi iṣẹ́ ọjọ́ ìtìtì máa lọ. ṣá màá fi ṣe ọ̀gá ń bọ̀ ọ̀gá ń bọ̀ yìí màá fi lẹ̀ háì àwọn ọmọ ayé ìbá yín o wọ́n ti dá national milk sí gbogbo bí hmm. àwọn ilé ń kanra ó ga àwa ṣàṣiṣẹ́ tiwa àgbowó oṣù hmm. àwọn èèyàn bínú o. sáré láyé ẹ̀yin ọmọ èèyàn. Hmm. ìwé kíkọ́ ah. mo jẹ́rìí ara mi ní tí ẹ máa ṣe nǹkan kan ọlọ́run àkọ́dédé wọ́ mi lọ́jọ́ kan á fún mi ah. èmi àtọ́lólùfẹ́ mi ṣàléwá <laughs> màá kọ̀dédé lówó èmi náà á gbé wá sọ́tẹ̀ hmm. báwo ni màá ṣe ṣàléwà o bóyá èmi ni dáàdì ìwọ ni mo bóyá jẹ́ ayé ló bẹ́ẹ̀ gàgbọ́dọ̀ kà mí lọ́bí o ẹ̀yìn àṣìṣe tí mo ní ṣe. ṣàléwà bèbí pépérépè pépérépè ṣúgà ṣúgà ṣúgà ṣàléwà bèbí rọ́ọ̀sì rọ́ọ̀sì o ayé ò ní èmi àtàwọn ọ̀rẹ́ mi a fẹ́ lọ fún occasion ni àwọn gan-an fẹ́ gbé mi lọ. ok ma mú mi torí Janet la ṣe wá rí yín ma. Janet kí ló ṣe Janet. Janet travel lọ sí Dubai láti bí four days ago àdẹ̀gbọ́kọ̀ kọ̀ wa àgbọ́ anything from her ọ̀la ṣe ní ká wá rí yín ká explain fún yín ma ó lọ sí Dubai hmm. láti four days ago kó sọ fún mi náà. no òun náà rò tẹ́lẹ̀ náà ó kàn bọ̀ sí pàjáwìrì pé kó wá kó àwọn ọjà kan torí ẹ̀ ló fi lọ pé kó lè lọ kó àwọn ọjà yẹn so láti pàtó lẹ́yìn ti lọ bí four days ago àti ìrí kó pé wà láṣẹ ní kábìrì bí yóò ti pè yín. but tó bá fẹ́ travel bẹ́ẹ̀ yẹn ẹ̀yin méjèèjì lẹ́ máa wá rí mi lẹ́ máa sọ fún mi kó fẹ́ travel wá ìtẹ́lẹ̀ ìfi wá rí bẹ́ẹ̀. ẹ òun náà rò ti tẹ̀tẹ̀lẹ̀ mọ́ mi apron two ni. apron two ah, anyway ṣebí four days ló pé four days ago bóyá àwọn nǹkan tó lọ rà bóyá kò tí ì true pẹ̀lú ẹ̀ ni tó bá true pẹ̀lú ẹ̀ ó máa pè i'm sure pé ó máa pè mí kò kì í ṣe bẹ́ẹ̀ yẹn náà torí tó bá ti dọ̀hún báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló máa gbé aago mọ́mí mo ti dé Dubai o mọ́mí mo ti ṣe mo ti mọ̀ o mo mọ̀ ọ́ fún yẹn. torí kò kí ń rìnrìn bẹ́ẹ̀ yẹn tó bá ti dọ̀hún ó máa pè ní. bẹ́ẹ̀ ni mọ̀ ń bá lọ. ọ̀rọ̀ ẹ̀ tó dàbọ̀ ó dàbọ̀ ká yọjú sí ẹ. ẹ ṣe ó dàbọ̀. o lè fún ọ ní sinmi a kì í wọ́kọ̀ o kò fẹ́ kóbi ní sinmi when are you gonna change for good akiyo akiyo akin akẹ́jù ṣé kíkẹ́ ló sọ ọ́ di báyìí o akin akin yípadà sí rere akí o akí